kọ́ríntì kínní orí keje ọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ẹ kọ nípa rẹ̀ ó dára tí ọkùnrin bá lè ṣe é kí ó má ní obìnrin rárá ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù ọkùnrin ní aya tirẹ̀ kí olúkúlùkù obìnrin sì ní ọkọ tirẹ̀ ọkọ gbọ́dọ̀ máa ṣe ẹ̀tọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìyàwó náà gbọ́dọ̀ máa ṣe ẹ̀tọ́ pẹ̀lú ọkọ rẹ̀ kì í ṣe ìyàwó ni ó ní ara rẹ̀ ọkọ rẹ̀ ni ó ní bákan náà ni ọkọ òun náà kò dá ara rẹ̀ ni ìyàwó rẹ̀ ni ó ní ọkọ àti aya kò gbọdọ̀ fi ara wọn dú ara wọn àfi bí wọ́n bá jọ gbà pé fún àkókò díẹ̀ àwọn yóò yàgò fún ara wọn kí wọ́n lè tẹra mọ́ àdúrà gbígbà lẹ́yìn àkókò díẹ̀ yìí kí wọ́n tó máa bá ara wọn lò pọ̀ kí sátánì má bàa dán wọn wò wọn kò bá lè mú ara dúró mo sọ èyí kí ẹ lè mọ̀ pé mo yọ̀ǹda fún yín pé kí ẹ ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe pé mo pa á láṣẹ ohun tí ìbá wù fún yín ni pé kí gbogbo ènìyàn rí bí mo ti rí ṣùgbọ́n ẹ̀bùn tí Ọlọ́run fún olúkúlùkù yàtọ̀ ó fún àwọn kan ní oríṣi kan ó fún àwọn mìíràn ní oríṣi mìíràn mò ń sọ fún àwọn tí kò ì tí ìgbéyàwó àti fún àwọn opó pé ó dára fún wọn láti dá wà bí mo ti wà ṣùgbọ́n bí wọn kò bá lè mú ara dúró wọ́n ní láti gbéyàwó nítorí ó sàn kí wọ́n gbéyàwó ju pé kí ara wọn máa gbóná nítorí èrò ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin mo ní ọ̀rọ̀ fún àwọn tí ó ti gbéyàwó ọ̀rọ̀ tèmi fúnra mi kọ́ bí kò ṣe ti olúwa wa aya kò gbọ́dọ̀ kọ ọkọ rẹ̀ bí ó bá kọ ọkọ rẹ̀ ó ní láti dá wà ní bí bẹ́ẹ̀ kọ́ kí ó bá ọkọ rẹ̀ rẹ́ kí ó padà sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ náà kò gbọdọ̀ kọ aya rẹ̀ mo ní ọ̀rọ̀ fún ẹ̀yin yòókù èrò tèmi ni o kì í ṣe ọ̀rọ̀ olúwa wa bí ọkùnrin onígbàgbọ́ kan bá ní aya tí kì í ṣe onígbàgbọ́ tí ó bá wọ aya rẹ̀ láti máa bá a gbé kí ọkọ má ṣe kọ̀ ọ́ bí obìnrin onígbàgbọ́ bá ní ọkọ tí kì í ṣe onígbàgbọ́ tí ó bá wọ ọkọ rẹ̀ láti máa bá a gbé kí ó má ṣe kọ ọkọ rẹ̀ nítorí ọkọ tí kìí ṣe onígbàgbọ́ di ẹni ọlọ́run nípa aya rẹ̀ aya tí kìí ṣe onígbàgbọ́ di ẹni ọlọ́run nípa ọkọ rẹ̀ bí èyí kò bá rí bẹ́ẹ̀ aláìmọ̀ ọlọ́run ni àwọn ọmọ yín ìbá jẹ́ ṣùgbọ́n nísinsìnyí ẹni ọlọ́run ni wọ́n ṣùgbọ́n bí ẹni tí kìí ṣe onígbàgbọ́ bá yàn láti fi ẹnì kejì tí ó jẹ́ onígbàgbọ́ sílẹ̀ kí ó fi í sílẹ̀ kò sí ọ̀ranyàn fún ọkọ tàbí aya tí ó jẹ́ onígbàgbọ́ nínú irú ọ̀ràn báyìí kí ẹ jọ wà ní àlàáfíà ní ipò tí Ọlọ́run pè yín sí nítorí ta ni ó mọ̀ bóyá ìwọ aya ni yóò gba ọkọ rẹ là tàbí ta ni ó mọ̀ ìwọ ọkọ bóyá ìwọ ni ó gba aya rẹ là kí olúkúlùkù máa gbé ìgbé ayé rẹ̀ bí Olúwa ti yàn án fún un kí ó sì wà ní ipò tí ó wà nígbà tí Ọlọ́run fi pè é láti di onígbàgbọ́ bẹ́ẹ̀ ni mo fi ń kọ́ gbogbo àwọn ìjọ bí ẹnikẹ́ni bá jẹ́ ẹni tí ó kọlà nígbà tí a pè é kí ó má ṣe pa ìlà rẹ̀ rẹ́ bí ẹnikẹ́ni bá jẹ́ aláìkọlà nígbà tí a pè é kí ó má ṣe kọlà àti akọlà ni àti akòkọlà ni kò sí èyí tí ó ṣe pàtàkì ohun tí ó ṣe pàtàkì ni pípa àwọn òfin Ọlọ́run mọ́ kí olúkúlùkù wà ní ipò tí ó wà nígbà tí a pè é láti di onígbàgbọ́ ẹrú ni ọ́ nígbà tí a fi pè ọ́ má ṣe gbé ilé kàn ṣùgbọ́n bí o bá ní àǹfààní láti di òmìnira lo àǹfààní rẹ nítorí ẹrú tí a pè láti di onígbàgbọ́ di òmìnira lọ́dọ̀ olúwa bákan náà ni ẹni òmìnira tí a pè láti di onígbàgbọ́ di ẹrú kristi iyebíye ni ọlọ́run rà yín ẹ má ṣe di ẹrú ènìyàn mọ́ ẹ̀yin ará ipòkípò tí olúkúlùkù bá wà tí a bá fi pè é níbẹ̀ ni kí ó máa wà níwájú Ọlọ́run n kò ní àṣẹ kan láti ọ̀dọ̀ Olúwa láti pa fún àwọn wúndíá ṣùgbọ́n mò ń sọ ohun tí mo rò gẹ́gẹ́ bí ẹni tí Olúwa ti ṣàánú fún tí ènìyàn sì lè gbẹ́kẹ̀lé mo rò pé ohun tí ó dára ni pé kí ènìyàn má ṣe kúrò ní ipò tí ó wà nítorí àkókò ìpọ́njú ni àkókò yìí bí o bá ti gbéyàwó má ṣe wá ọ̀nà láti kọ aya rẹ bí o bá sì ti kọ aya rẹ má ṣe wá ọ̀nà láti tún gbé ìyàwó ṣùgbọ́n bí o bá gbéyàwó kì í ṣe ẹ̀ṣẹ̀ bí wúndíá náà bá sì lọ́kọ kò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n irú àwọn bẹ́ẹ̀ yóò ní ìpọ́njú ní ti ara bẹ́ẹ̀ ni n kò sì fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí yín ẹ̀yin ará ohun tí mò ń sọ nìyí àkókò tí ó kù fún wa kò gùn nínú èyí tí ó kù àwọn tí wọ́n ní ìyàwó ṣe bí ẹni pé wọn kò ní kí àwọn tí ń sunkún máa ṣe bí ẹni pé wọn kò sunkún kí àwọn tí ń yọ̀ máa ṣe bí ẹni pé wọn kò yọ̀ kí àwọn tí ń ra nǹkan máa ṣe bí ẹni pé kì í ṣe tiwọn ni ohun tí wọ́n ní kí àwọn tí ó ń lo dúkìá ayé máa lò ó láì dára dé pátápátá nítorí bí ayé yìí ti ń rí yìí kọjá lọ ṣùgbọ́n mo fẹ́ rí i pé ẹ kò ní ìpayà kan tí yóò mú ọkàn yín wúwo ẹni tí kò bá ní ìyàwó yóò máa páyà nípa nǹkan olúwa yóò máa wá ọ̀nà láti ṣe ohun tí ó wu olúwa ṣùgbọ́n ẹni tí ó bá gbéyàwó yóò máa páyà nípa nǹkan ti ayé yìí yóò máa wá ọ̀nà láti tẹ́ ìyàwó rẹ̀ lọ́rùn ọkàn rẹ̀ yóò pín sí méjì obìnrin tí kò bá lọ́kọ tàbí obìnrin tí ó bá jẹ́ wúńdíá yóò máa páyà nípa nǹkan ti olúwa yóò máa wá ọ̀nà tí yóò fi ya ara rẹ̀ àti ọkàn rẹ̀ sọ́tọ̀ fún olúwa ṣùgbọ́n obìnrin tí ó bá ní ọkọ yóò máa páyà nípa àwọn nǹkan ayé yóò máa wá ọ̀nà láti tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn fún ire ara yín ni mo fi ń sọ èyí fún yín kì í ṣe láti dín òmìnira yín kù ohun tí mò ń fẹ́ ni pé kí ẹ lè gbé irú ìgbé ayé tí ó yẹ kí ẹ lè fi gbogbo ara ṣe iṣẹ́ olúwa láì wo ọ̀tún tàbí òsì ṣùgbọ́n bí ọkùnrin kan bá rò pé òun ń ṣe ohun tí kò tọ́ pẹ̀lú wọn bí àfẹ́sọ́nà rẹ̀ tí wúńdíá náà bá ti dàgbà tó tí ọkùnrin náà kò bá lè mú ara dúró kí ó ṣe ìgbéyàwó bí ó bá fẹ́ ẹ̀ṣẹ̀ kọ́ kí wọ́n ṣe ìgbéyàwó ṣùgbọ́n ẹni tí ó bá pinnu nínú ọkàn rẹ̀ tí kò sí ìdí tí ó fi gbọ́dọ̀ ṣe ìgbéyàwó bí ó bá lè kó ara rẹ̀ ní ìjánu tí ó sì ti pinnu ní ọkàn ara rẹ̀ pé òun yóò jẹ́ kí wúńdíá òun wà bí ó ti wà nǹkan dáradára ni ó ṣe ní gbólóhùn ẹni tí ó bá gbé wúńdíá rẹ̀ ní ìyàwó kò ṣe nǹkan burúkú ṣùgbọ́n ẹni tí kò bá gbé e ní ìyàwó ni ó ṣe ohun tí ó dára jùlọ a ti so obìnrin pọ̀ mọ́ ọkọ rẹ̀ níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú ó ní òmìnira láti tún ní ọkọ mìíràn tí ó bá fẹ́ ṣùgbọ́n onígbàgbọ́ nìkan ni ó lè fẹ́ ṣùgbọ́n mo rò pé ó sàn fún un púpọ̀ jùlọ tí ó bá dá wà mo sì rò pé èmi náà ní ẹ̀mí ọlọ́run